العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó láre ga tó sì wá ní mùsùlùmí ọba tí ọjà láàyè tí ó sì ní kú òun nìkan lálàyè tí kò tọ́ sí gbogbo ẹni tó yàtọ̀ sí tó bá lòun ní kú lómìnira bá gòdá àyè ibì ó sì kó padà mọ́ tọ́rọ́ kú tàbí kó tiẹ̀ dàbí ẹni tí ń bẹ tí ó dàbí ẹni tí ò sí ọlọ́run fọwọ́ láyé tó bèrè bí tí ó bá yá wa ọlọ́kọ̀ pa á lórí ẹ̀sìn kò sì yọnu sí wa láyé àti lọ́run kò fi wá ṣùkọ́ gbé àánú ẹ̀ iná wa la kó lè ṣe nǹkan bí. ibi tá a dé báyìí ni ọ̀rọ̀ ìbánikẹ́dùn ǹjẹ́ ń pè ní àtàzíyà ṣẹ́rí tàzíyà yìí ó yẹ ká máa ń tí ẹ̀sìn gbà lérò pẹ̀lú ẹ̀ torí pé ìtàwọn èèyàn kà sí tàzíyà láyé tiwa nìyí wọ́n ní pé kéèyàn lọ sí ibi tí òkú ti kú fún wọn kéèyàn náà lọ máa bá wọn sunkún kò máa bá wọn gbẹ́nu òkè. Okay tàbí kọ́ lọ jàkàrà àbí kọ́ lọ jẹ mẹ́sà tààzíyà ọ̀rọ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n a bá ní nílé àbí lọ́wọ́ yóò wù mí káwo nọmba wán ní ibi ọ̀rọ̀ tààzíyà 205 ló wà nínú nùsùkọ̀ tó wà lọ́wọ́ tèmi tààzíyà wọ́n ní wọ́n tó ṣọ̀rọ̀ tààzíyà tó mẹ́yìtì wọ́n wọ́n wá fi nọ́mbà sí so nọ́mbà tí wọ́n wá fi sí yẹn tá a bá lọ wọ́n ń sàlẹ̀ wọ́n ní ìwà ìyà dáàzí àyín tí ń jẹ́ bẹ́ẹ̀ kákọ́kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ náà kó tó di wà ń bá lọ ń sàlàyé wọ́n ní ìwà ìyà àyín tí ń jẹ́ tààzíyà wọ́n ní alhamdu ala sabri biwadi ajiri wàdùáwò lèlmáyétí wọ́n lè mọ̀ sọ́ọ̀bù ẹ dákun ìtumọ̀ tààzíyà rẹ̀ òun nínú nǹkan tó bá ti yàtọ̀ sí kámọ̀ kí àwọn èèyàn máa gbìyànjú ti rí nǹkan tí wọ́n ṣe kí ni túmọ̀ rẹ̀ alhamdu ala sabri ká lọ bá àwọn èèyàn tí nǹkan tí ò dùn mọ́ wọn nú tó bá wọn ká gbà wọ́n níyànjú pé kàn ṣe sùúrù ká gbà wọ́n níyànjú kàn ṣe sùúrù bí wáhádì alájèrè pẹ̀lẹ́ ká ṣàlàyé fún wọn yìí pé adéhùn kẹkẹ ìbá mùsùlùmí ọlọ́run bá ti ṣàdéhùn fún wípé yóò gbà lórí ẹ̀ tó bá ti lè ṣe sùúrù lẹ́yìn ìgbà náà wọ̀dọ̀ àwòlè lè mọ́ yìí tí ẹni ó kú yẹn ká ṣàdùà fún ṣàràkà ọlọ́run forí jìn wọn o ọlọ́run bá ọba bí ó jìnà síra wọn o lọ́dọ̀ yorùbá ọba jọmọ yín kiri wọn ni ọlọ́run bá ṣe mọ́ o tí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tẹ̀ pé yìí ò lè ọ̀rọ̀ yẹn wọ́n ṣe mọ́ o kásá sọ pé ara àdúrà ti yorùbá láìpẹ́ torí bẹ́ẹ̀ kọ̀ kò sí báwọn èèyàn ṣe ní ọlọ́run àgbọn tí wọ́n fi ilẹ̀ ọlọ́run ní kí ọ bàjẹ́ o wọlé mọ́ sọ́ọ̀ bẹ́ẹ̀ náà làwọn sádánwò bàbá káṣàdúrà fọ́kù àtẹni tí èèyàn wọn tó kù ṣé tí wọ́n pè ń ta àzíyà nìyẹn ká lọ bá ní kẹ́dùn nítorí kó lè jẹ́ wípé ẹni tí èèyàn kú fún tó já láàyè yóò rí wípé kì í ṣe pé ti wá tán fún òun ọ̀lẹ́ nìkan mọ́ òun sì láwọn ọmọ àyà nínú ẹ̀sìn tó ṣẹ́kù láyé ká sì gbà níyànjú sọ̀rọ̀ ṣiṣẹ́ òkú rẹ̀ tó kú ẹni ó kú fún ká ṣe àdúrà fún ohun tó wà láyé náà ká ṣe àdúrà fún òun náà nítorí bá ti yàtọ̀ sí eléyìí ẹ̀ ìfẹ́ ẹnu àwọn ènìyàn ni wọ́n ń ṣe ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń ṣe wọ́n ní wà tó ṣàdáwò tààzí yàtọ̀ ahìlì méjì ti ẹni àwọn tó kù bá kú fún ká lọ bá wọn kẹ́dùn nǹkan tó bá ìlànà ẹ̀sìn ìsìláàmù mu ni nítorí abẹ́ náà ẹ̀sìn ìsìláàmù mu yìí ẹ̀ẹ́dẹ̀kẹ́ bá a ti ń sọ máa rí fàtòdí ìsìláàmù ìlà àdìlà ní ojú tá a bá fẹ́ mọ̀ ní ẹ̀sìn ìsìláàmù káwọn mọ̀ pẹ̀lẹ́ rèé ọ̀nà hadith méjì ń bẹ tí wọ́n mú wá nu tíra yìí lórí ẹ̀ á jẹ́ àwọn hadith yẹn pépèpè torí kálíbà lè mẹ́nu bá àwọn mọ́sálà yòókù. kúrò al-Muzani radiyallahu anhu ó ní àníbà Muhammad sallallahu alayhi wa sallam kana nabiyullahi sallallahu alayhi wa sallam idha jalasa yajlisu ilayhi nafarun min ashabihi tí àníbì bá jókòó síbi káwọn sàábì rẹ̀ máa jókòó tì í àwọn kanu wọn jókòó tí torí àmọ́ kí àwọn òní kó ń bẹ tí táwọn fẹ́rẹ̀ kọ̀kọ̀ wà fi him rajulun lahu ibnun saghir ẹnìkan wà wà náà àwọn sàbẹ́ tí máa ń jókòó tà náà bìyẹn sallallahu alaihi wa sallam ó ní ọmọ nǹkan tó mọ̀ yẹn kiri gan yàtí him in khalfi dhahri ọmọ yẹn mọ̀ sábà látẹ̀yìn ẹ̀ báyìí tí ó mọ̀ wá bá wà báyìí bàbá rẹ̀ ó mọ̀ gbé wá síwájú yóò jókòó sí iwájú ẹ̀ tó wá ti wá bá látẹ̀yìn bàbá rẹ̀ ó gbé sí iwájú rẹ̀

ìrò pé ẹgbọ́n kan ẹwẹ́ wọ̀rọ̀ yẹn bó ṣe lágbára tó mo ṣe fẹ́ràn ọmọ yìí tó tọ́lọ́n bá fẹ́ràn èèyàn tó bá wọn yín tó ń sórí rẹ̀ mo bẹ́ lọ́n kọ́ lọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ hmm. fàhálàkà tọ́lọ́n bá mọ̀mọ́ ọ̀dọ̀ ṣẹlẹ̀ pé yìí ó ní agbára gan ọmọ tí yẹn nífẹ̀ẹ́ yìí pé nítorí bẹ lọ́n fà nẹ́bì gan pé mo mọ̀ kọ́ lọ́n fẹ́ràn rẹ̀ o ṣùgbọ́n kọ́ lọ́n jẹ́ fẹ́yìn tó mo ṣe fẹ́ràn ọmọ mi ṣé ìfẹ́ lágbára bí ó lágbára ọlọ́run bá mọ̀mọ̀ yẹn sọ́lọ́ tó fà á hálàkà lábẹ́ ọ̀sẹ̀ kéde bí ògbà ló túmọ̀ kí n kan parun sọ́láyé mi ti tó hálàkà máa tà òun lè túmọ̀ rẹ̀ táwa fẹ́ lò fún zámù la máa ń lò fún ọ̀parun ṣùgbọ́n hálàkà ń bí máa tà ní ló bẹ́ẹ̀ ní alukur'an wọ́n làkọ́ ti Yusuf min qablu lil bayyinat fama ziltum hata ìdá mọ́ta wọ́n sọ pé Yusuf parun o ìyàfà anábì Yusuf ṣe kí ni o òkú tọ́yì famtana arrajulu an yahdura alhalqa kí ni òun bá ẹni ìdébi pé sàábẹ̀ ìdébi pé radiyallahu anhu òkè kò lè wá sí ìjókòó mọ́ ìwá mọ́ lè dé kiri ibnihi tó bá sàtì rántí ọmọ yẹn báyìí ìbànújẹ́ ńlá ni fún fàhásìnà alayhi ọ̀bánújẹ́ gan-an fàfàkọ́dàhù ànàbí yóò sọ́lọ́lọ́ àlèwàsí ara tó sọ̀rọ̀ láyé òde òní anábì wà ah, ó káàárọ̀ kùnrin yìí ìtumọ̀ fàkọ́dàhù káàárẹ̀ nìyí fàkọ́lá máa lila la àrọ̀ fúlànà lànàbì sọ́lọ́ àlèwàlè sọ fáwọn èèyàn táwọn ọmọ wọn táwọn sì ń wá sí jòkó pé à ah, ìyìn rí lágbájá kí ló dé tí ń rí fàkọ́lù ya ọmọ tó rí ń jò ní o wọ́n mọ̀ kú fọlákíyàwó nàbí yóò sọ́lọ̀mọ́ àlẹ́sọ́lọ́mọ́ anábì bá gbéra lẹ̀ anábì wà lọ́gbà ọlọ́kì fọ́sọ̀ aláhu àmbùnà yìí ọmọ rẹ̀ ń kọ́ fàkbárọ̀hù bí annahu halaka ó wá sọ fún anábì sọ́lọ́ alẹ́ wàlẹ́ ọ̀sọ́mọ́ pé ọmọ ní kú fàzáhù àlẹ́yìí anábì wà bá kẹ́dùn ànábì wa ni yá fúlàní lágbẹ́dà ayúmọ̀ Ayi àhàbà ilayka èwo ló fẹ́ jù mo fẹ́ sọ nǹkan kan nínú tí mo fẹ́ èwo ló wọ̀ jù bihi tùmọ̀tà bíhi umraka kọ́ wà láyé kọ́ ọmọ ọ̀rọ̀ mẹ́tìrì to fi kú torí dùnú rẹ̀ لا تأتي غدا إلى باب من أبواب الجنة إلا وجدته قد سبقك إليه يفتحه لك àbí kó kú ní kékeré bá kọ́ ọ má rí mọ́ láti sìn lọ ṣùgbọ́n kọ́jọ́ kí wọ́n gẹ̀rẹ́ gẹ́rẹ́ bá kú oní ọ̀wà síkẹ̀ lẹ́kọ̀ọ́ àlìjáná fún pé dáàdì mi wá wọlé èwo ló nù méjèèjì. sára yẹn ìdùnnú rẹ ní láyé tó ọ̀fẹ́ jọ yọ inú kọ́ ẹ̀jọ́jọ́ wà báwọn títí tó fi kú tàbí ọ̀sán kéwọ̀ igangan náà kùn jọkàn tó o bá kú kọ́ wa pàdé ọmọ yẹn lọ́rùn níbi tí yẹn ti yà rẹ̀ yàn mọ́ láéláé àyàfi iye ń tọrọ wọn bá já sọ́tọ̀ ọ̀tọ̀ lọ́jọ́ àlùkè àná kó wá jẹ́ kó níwà sílẹ̀ pàdé yàn náà fọ́ pé dáàdì mi wá wà yàn náà èwo ló wù ọ́ hmm. nù méjèèjì ẹni wọn bá mẹ̀sìn ọlọ́run torí tó bá ti wèrè mí ní sin jóni àní ọlọ́run bá ń jí náà wèrè mí lè sọ bẹ́ẹ̀ o wọ́n láyà ànábì yàlọ́ ó ní ìrìn ànábì صلى الله wasallam bal بل يسبقني إلى باب الجنة فيفتحها ah آه، والله bí àlìjánà ní ìfọ́bá ń sílẹ̀kùn ṣe ìwọ̀n kí túmọ̀ rẹ̀ ní wípé èmi náà wà àlìjánà ìtumọ̀ rẹ̀ ní ẹ́ làhúwà ahabbu ilayya yíò wù mí kọjá pọ̀ ní ó sílẹ̀kùn àlìjánà ìtumọ̀ rẹ̀ gangan ti rí àlìjánà wà kọjá ṣọ́ọ̀fẹ́ ní bọ̀dì láyé tọ́lọ́dún ṣọ́ọ̀fún wa kọ́lá kàlákà anábìnrin bí ó dẹ̀ ṣe rí fún ẹni yẹn sọlọ́lọ́ àti ẹ̀nàbì ní fàdálì kàlákà nítorí yọ́nú sí ọwọ́ rẹ̀ ọba ṣẹ̀ǹkẹ̀ tásítìlẹ̀ ẹ̀nàbì ti sọ fún kọ́mọ àlìjẹ́mẹ́ kí wọn àtọ́mọ rẹ̀ yóò dẹ̀ pàdé láàlìjẹ́mẹ́ torí pé ẹ̀nàbì ò ní sọ nǹkan kan àmọ́ yàn kíkọ àníláwá ẹ̀mí fún ilà wà ṣẹ̀yìn fàkọ́ọ́lá rọ́jù lómìnà ànsọ́ ẹnìkan náà ànsọ́ rù wá sọ̀rọ̀ pé yà rọ̀ sí làlọ́ ìyá ẹ̀nàbì ṣe ó nìkan ní irú ládàbà àwọn abẹ́ fún jàhálà ní láhù fìdákà amújọba ṣe ọkọ̀ sí ìmìlá kùn anábì sọ́lá lẹ́wọ̀ sọ́lá wọn aláwọ̀ ọ̀ọ́sọ́ ṣéwù ládà yìí tí ò nìkan ni ó gbà nítorí pé ọmọ àti ẹ̀kún kékeré ọmọ àwọn ẹlòmíín náà máa kùnú wa ní kékeré sáwọn náà rí rí ládà yìí tí ò nìkan ni a ó lè kó lè nà àbí gbogbo wa anábì ní báyìí lè kó lè pẹ̀lú gbọ́lọ̀ gbígbẹ́ ni ọmọ rẹ bá kùnú ìmì tó bá lè ṣe sùn àwọn òǹdí àtàwọn nǹkan tó so mọ́ àti sọ inú àládàbùlùmọ́fọ́dù síbẹ̀ ní abẹ́kọ̀ tó ká lọ jọ mbẹ̀ ẹ rí i pé àníbà Muhammad sallallahu alayhi wa sallam kí ló lọ ṣe fún ó lọ dùn nù ni onú òdìbẹ̀ kan ní ọ̀ọ́dọ́lọ́wọ́ pọ̀ ọmọ yìí o táwọn yòówó ṣe rí tàbí tí àníbà ah. Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá sọ fún wa láàdá ti gbẹ ibi tí ẹ̀ mọ̀ báyàn tẹ́dùn báyìí láàdá rẹ̀ tóbi gan. àwọn ibi ni mo ní azá àkọ́hù mọ̀mìn ẹni ó bá lọ bọ́ ọmọ ìyá rẹ̀ mọ̀mìn ní kẹ́dùn fi sí ìbàtì níbi mo sí ìbàtọ̀ bá kàṣáhù lọ́wọ́ ṣúlàdán kọ̀dọ̀ ọlọ́wọ́n bó gbé aṣọ aṣọ yẹyẹ aṣọ tó rẹwà tó ṣe pé green ni ó jẹ lọ́wọ́n bó gbé wọ̀ tó bá lọ́jọ́ àlùkè àmọ́

ọkàn wọn ìgbónára wọn kọ́ lọlẹ̀ wọ́yàkú fún min tí ó dín ìbànújẹ́ tó bá wọn tí ó dínkù lẹ́mìí wọn wá yahmiluhum ala riba wa yẹn ó sọ lẹnu tí ó jẹ́ kan lè ṣe tí ó jẹ́ kínú ó dùn wọn lè sọ kì í ṣe kí máa nínú àwọn kan tó anábà Muhammad tó bá ṣùgbọ́n tí ọba máa ń tọ́ fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ànábì kọ́ sásọ̀rọ̀ tó dáa lẹ́nu wọ́n mọ̀ sọ̀rọ̀ bù kọ́mọ̀ ní ìparábọ̀ wá rí a lọ rí bàbá kan tàbí ẹ̀kọ́ náà ní ọlọ́ba àwọn mọ́kí ní kàwá ẹ̀mọ̀ wá so mọ́ ibi kan báyìí tàbí kẹ́ mọ́ bà á mọ́ rí ọmọ àbí káwọn àbúrò rẹ̀ mọ́ bà á mọ́ rí ìjà wájà ògbìn wọn gbẹ́rẹ́ àwọn bàtú mọ́ sí bísínẹ́sì lọ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ti ń lẹ Yorùbá nù nítorí àwọn àhàdíìsì tí ń bọ̀ yìí sáré Usama bin Zaidin radiyallahu anhuma ó ní arsalat ila rasulillahi sallallahu alaihi wa sallam ba'du banati ọ̀kan náà àwọn ọmọ obìnrin anábà Muhammad sallallahu alaihi wa sallam ọmọ rẹ̀ ara rẹ̀ ń sòjòjò wọ́n rí pé ah, ọmọ yìí ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ wọn bá rẹ̀ sọ ànábì sọ́lá sọ́lá ìgbà tí wọ́n rẹ̀ sọ ànábì sọ́lá lè wọ́n ní ọ̀sán náà ànábì ni ẹlọ́ba ń sọ gbólóyìn fún ẹlọ́sọ fún kí iná yìí láàyè máa àkọ́dà nítọ́lọ́n bá gbà òun lónìí wáyé láàyè máa àpọ̀ nítọ́bá fún yàn òun lónìí kẹ́ ẹ̀ wa kullu shay'in 'indahu ila ajalin musamma nígbò ká ló ti kó sì retí ládàlọ́dọ̀ ọlọ́run lórí àdánwò tó bá bá kò jù bá ń lọ ìgbà tí wọ́n jíṣẹ́ fún ó bá ọlọ́run bá búra pé ah ṣé yí bá bó wọn ni kó wá ní fẹ́ kìí ṣe ọ̀rọ̀ wípé kọ́kàn fi àjọ àránṣẹ́ alóhùn fẹ́ jọ wá bì ìgbà tó mọ̀ sọ́bà lánàá sọ̀rọ̀ àlùfàlà bá dìde lẹ̀ òkè ó yá tẹ̀sùn bẹ́ẹ̀ tó àwọn sàábé ní wàkúmù náà bá nàbí ṣe dìde ńlẹ̀ tọ́lọ́yìn òun lọ́dọ̀ rẹ̀ bá àwa náà dìde

zaid bin sahabi tí náà wà mí àtàwọn mi tafadọ̀tì àyínà rasulillahi sallallahu alaihi wasallam ìjọ anábì kan bẹ̀rẹ̀ sí ní máa dàmí bójú anábì sí ń dàmí sáájú ha ya rasulallah ìlànà ṣọlẹ̀ wọlé ìwọlélé yìí wà kọ́ di nà háyé ta anil bukia أنني إنما هذه رحمة إكني إكني يدعوها الله في قلوب من يشاء ẹni ọba wọ ọlọ́run nínú ẹrú ẹ̀ ni máa ń fi kẹ̀ sílẹ̀ ní n'i sí lọ́lọ́kàn líle ọlọ́mọ sí mi àti lọ́lọ́kàn líle ma iná máa yarhamullahu min ibadihi arruhama àwọn tọ́lọ̀ máa ń kẹ́ tí máa ń ṣe àánú fún nínú so anábà muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rì pọ́sọ̀ nǹkan yìí sí ajẹ́pẹ́ ara nǹkan tó alẹ́ máa sọ láti fi kẹ́dùn pé iná lillahi ma àpọ̀ wàláhù awwalillahi ma iná lillahi ma akhadha wàláhù awwalillahi ma àpọ̀ wa kullu shay'in indahu ila ajalin musamma falitasbir walitasbir yá ṣe sùúrù kó sì retí lára láti ọ̀dọ̀ ọlọ́fun bọ̀ bàtọ̀ láàrin ga bákan náà ká ṣàdúà tá a bá débẹ̀ nínú àwọn àdúà tá a lè ṣe òun lélẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí Abu Salama tó kú ó wà lọ kí ó mú Salama ìgbà tá anábì débẹ̀ ara àdúà tá anábì ṣe ni kàláhùn mọ̀kìrìlẹ̀ àbí Salama ìrọ̀rùn bá foríjà Abu Salama wọ́n fà dàrọ̀ játa fún fìlmáàdì yìí bá jókòó rẹ̀ gà láàrin àwọn ènìyàn yẹn rí tọ́lọ́wọ́n bá fi mọ̀nà wàhálùfù fi àtọ̀bìhìn fìlàgọ́bìnrin ọlọ́mọdéyìn rẹ̀ ó fẹ́ àwọn èèyàn rẹ̀ tí ó máa ṣiṣẹ́ dáadáa tí ń ṣe lọ lẹ́yìn rẹ̀ ọlọ́run bàbá gbé wọn bá ṣe fún wàkìfẹ̀ lánàá wà láhùn ya rabbal alamin ọlọ́run àtàwọn àti ẹ̀ bá ṣàforíjì fún wa wọ́pọ̀ láhùn fi qabrihi jẹ́ kí sàárè rẹ̀ ọgbà ààyè mọ́jọ fún ma wà náwó láhùn fi ìrẹ́ ọlọ́run bá mọ́lẹ̀ sí irú àwọn ọ̀rọ̀ dáadáa báyìí àtàwọn míì míì míì bẹ́ẹ̀ lọ tó wá nínú ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alaihi wa sallam ká máa ṣe kí mi ò ká máa ṣe anábì sallallahu alaihi wa sallam bákan náà um, tàbí ẹjá bọ́ sí mọ́sálà mi ká fìyàn lẹ̀ wọn wà látò hajjú tààzíyàtú bí sàlátà ti àyàmí láyà tàjà àwọ́zù ha kìí sí dandan ni wípé lẹ́yìn ọjọ́ kẹta èèyàn àwọn èèyàn sálàyé mi ti èèyàn wọn kí ní ìdìbà wà fún بل ما تعرى الفائدة تحتيتي لوا من التعزية يأتى بها tí ẹ bá rí pé àǹfààní wà ń bi táàzíà lẹ́yìn ọjọ́ ìyẹn lè lọ́ba mo rò pálá yẹn tí ìwọ gángan lọ gbọ́dọ̀ sí táàzíà èèyàn jíjọ mẹ́ta lọ ṣùgbọ́n ò lè lọ kíyàn mo rò pálá yẹn tí má lọ́hùn kẹ́dùn òkú kọ wá jókòó kalẹ̀ nígbà tí ẹ ṣe ìyàwó ìyàwó ló lè lónìí oṣù mẹ́rin àtijọ́ mẹ́rin lọ oṣù àbáta aṣọrin àṣà àtọjọ́ mẹ́wàá ìwọ́ tó bá jẹ́ èèyàn lásán jọ́ mẹ́ta lásán ṣùgbọ́n ń jọ mí irú àwọn obìnrin tó wà nílé yẹn náà irú àwọn ara tí wọ́n sọ pé yẹn náà tẹ́ bá ní dáadáa tẹ́ lè mọ́ ṣe sí wọn lọ́nà tí ń bẹ lábẹ́ àlọ́ ọlọ́run èyí lọ́mọ sí dáadáa sí ṣe pé kò sí náà níbẹ̀ yóò ṣe ní kí wọn. so ó dáa ókè ẹlẹ́mìí bẹ nú àwọn ọmọ rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wálé ni tàbí nú àwọn ẹbí rẹ̀ ò ń bẹ nílùú ọba àbí ń bẹ níbi títí ń kàwé nílẹ̀ lárúbáwá ó náà ẹ̀ṣẹ̀ wá wálé. sọ wá wò ó pé ọ̀rẹ́ mi sì lélẹ́yìn náà tàbí ara ọmọ wa náà ní eléyìí náà èlìlọ kí òun kí mọ́ òfìjọ́ kẹta ti kọjá kí la tó fẹ́ lọ́mọ kí fún èlìlọ kí òun náà sálàyé òun tí fáyidà kan bá sá ti tó bá ti so mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ń bì. wọ́n ní mọ́ balimọ́ tààrọ̀ alifáyidà tá a fi tààzíyá ti àtàbí ha yorùbá bí yẹn bá rí kí fáyidà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè ṣe bẹ́ẹ̀ fàkùnrin sábàtà ánìhù sallallahu pọ́lọ̀ sí táàzíyà ọlọ́kíyàn kẹ́dùn kù lẹ́yìn ọjọ́ kẹta anábà Muhammad sallallahu alaihi wa sallam àwọn kan lọ jagun wọn rán sẹ̀rí yà kan lọ́gbẹ́ kan lọ jagun wa nígbà tí wọ́n fẹ́ máa lọ wọ́n wá ní Zaid ibn Harifa òní kó sí àmì ìrùn anábì ní kó sí àmì ìrùn anábì wa sọ fún kí fàyín kùtìlà tó bọ́ wá bógun lọ òótọ́ yẹ kí wọ́n pa á lẹ́yìn rẹ̀ kẹ́lòmí ò gbé òun ní Zaidu tó bá ṣe pé ní ogun yẹn àwọn bá pa sáyédù jàre ẹni tí ó já mi èrù lẹ́yìn ẹ̀kọ́ rẹ̀ mùsùlùmí wọn bá dàrú já fáàmù ni o ṣẹ̀ǹpá náà bí ọ̀tẹ̀lé wọn lọ́ntì sọ́lá lọ tó bọ́ wá ṣe kí wọ́n tún wá pàjá fàárù náà sógun yẹn tí Abdullahi ibn Rawaha kó máa ṣe àmìrù lẹ́yìn ẹwọ bá nẹ́bí sọ́lá àlewà lọ́sọ́lá mọ́síkù ní ẹ bá pàdé àwọn ọ̀tá lógún bá bẹ́ níbi tógún ti ń lọ wọn bá pàṣẹ ìdùnnà lọ́tọ̀ ọjà lọ sójú ọgbọ́n ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ àníbi ti máa ẹ ọlọ́run ọba wọ́n súnmọ́ pé ọlọ́run ká sọ pé ọlọ́run ọba ti fi ní tí ó ṣẹlẹ̀ hàn káwọn sọ pé ó súnmọ́ sálàyé mi ti so bí wọ́n ṣe pa òun jáfàrù bá nàbí sọ́ra rẹ̀ wájú sọ́ra ti tó máa gbàrọ̀ ọ̀yà ó gbàṣẹ ogun olójà mi wọ́n ti pọ̀ ọ̀nà lẹ́yìn ìgbà yẹn wá ní Khalid múnul Walid òun ló wà gbà àṣẹ ogun olówó ajẹ́ olówó ajẹ́ olórí ikùn ọlọ́run bá wá lò láti ṣẹ́gun yẹn fún un ṣùgbọ́n tá a fẹ́ ló ń bẹ ọ̀rọ̀ jáfàrò ni jáfàrò fọmọ ẹlẹ́sàgí òun kú sójú ogun so àwa tá a bá ní tíra lọ́wọ́ tá a bá ti lọ wo ibi súnmọ́ amúhálà àlàjáfàrò àbọ̀ àlàjáfàrò fàlàsán àyà àtìyàwó anábìsọ́lá aléwálé ọ̀sálàmà ó fi àwọn fámìlì jáfàrò lárabalẹ̀ fọjọ́ mẹ́ta kò yọjú sí àn ṣẹ̀súnmọ̀ àtà àmọ̀lẹ́yìn tọjọ́ mẹ́ta wà lọ ọ̀ṣẹ̀ wà lọ bá wọn bẹ́tà anábì sọ́lá alẹ́ wà sọ́lá lọ oní látàbùkù alẹ́ àkí ìbádàlẹ̀ o ẹgbẹ̀rọ̀ sọ́kọ́ mẹ́lẹ́yìn òní ọ̀tá sí àyín tó gẹ́bà sálàyé mìtí láti sọ pé mọ́kẹ̀ bí èèyàn kọjá ìjọ mẹ́ta nínú mm, tó bá wọn ó ní ọjọ́ wò ní ibùnà àkè àwọn ọmọ rẹ̀ méjèèjì bá ń pè wọn wá ní bá pè wọn wá fàdí àbínà ó ní mo ti kó wa wá báyìí ó ní ká ná afurọ́hùn ó ní bí ebi àwọn dàbí àwọn kéékèèké làwọn àwọn sàkèrè tòmí ọ̀sẹ̀ fáwọn adé anábì ní ẹ lọ bá ń pè bàbá wa tàbí ń gbàjámọ̀ gbàjámọ̀ pé ó ń gbàjámọ̀ dé ó ní ẹ bá ń fari wọn nínú wọn ti kún ṣàǹfààní wọn kó ju wọn ní ìtì so báyìí náà ṣe wá ṣe rẹ̀ anábì ní ah, ẹ̀rẹ́lẹ̀ Muhammad yìí amú mi lọ́jọ́ jàbí tọ́lẹ̀ ṣùgbọ́n yí Abdullahi yìí pàṣẹ bí òun kọ́lùkì wà kọ́lùkì tẹ bá rí bá fi bí àtẹ rí mi ó tún máa mú wà mí ẹtí kẹ́ tẹ bá lẹ́yìn ìgbà náà yàn kí mo ti tún ìtẹ́bí màmú náà mi náà sọ́rọ̀ fún lẹ́ẹ̀kan sọ aláwọ̀ kò ló fi jáfàrà ń fi àhìlì ìní ọlọ́run jáfàrà ò lọ yìí ẹni tí ó bá mójú tẹ́bí rẹ̀ yọ ọlọ́run bá yàn fún ọ. bàbá àríkìlẹ̀ abdullahi fi sọ́fùkọ́tì bíyàmí ni abdullahi yọ ọlọ́run bá fún lálùbáríkà gbogbo iṣẹ́ tó bá ń ṣe tó ń fọwọ́ rẹ̀ ṣe owó tó bá ṣe yọ ọlọ́run wọ́n ní fàjá àti ọmọnà ìyá àwọn bá dé fa zákàrọ̀ tí láhù yóò túnmà náà tí wọ́n sọ fún àwọn ìkà ọmọ yìí ti jẹ́ tí ó ní bàbá báyìí ọmọ yìí ti jẹ́ náà ọmọ kéékèèké nítorí ńlò ó ní bó ti wá sọ fẹ́ fún àwọn ìṣọ́lá àlewà àlewà sọ́lámọ̀ tó fẹ́ mọ̀ bànújẹ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam wàjá aláti tó forí fún mẹ́yẹ̀ ó ń bànújẹ́ ni ní bàjẹ́ ń fi ìbànújẹ́ hàn sáà náà sọ̀rọ̀ alẹ́ wà lọ́sàn pé ó ń kọ́bá ń kọ́bá ń kọ́bá ànábì ní àlàyé látà tí wọ́n bẹ̀rù pé yọ jẹ wọn tọkọ fi ní aléṣe wọ́n bẹ̀rù pé yọ jẹ wọn kò sí ọ̀tá wọn wà á na wàlí yìí so tí èèyàn àwọn èèyàn àwọn tọ́jọ́ ma rẹ̀ gan tí wọ́n jọmọ kéékèèké yẹn fi lè fọgbọ́n ṣe àwọn dáadáa kan sí wọn kí inú òbí wọn ó tiẹ̀ tàbáwọn tó kù láyé wípé èèyàn sì kù pẹ̀lú àwọn nínú tí èèyàn mọ́ mójútó ń di táàzíyà wọ̀yá ń bá gé ìṣìnàbọ̀ na yìí ni nǹkan méjì sọ àlà wọ́pọ̀ páwọn èèyàn máa ń ṣe wọn a alẹ́ṣìmọ́ ó lè tààzíyà ti kátà tẹ́ǹtì fún tààzíyà tàbí ká tó àgálẹ̀ níwájú ilé káwọn èèyàn wá péjọ ọ̀bàjì kan kí ló ṣẹlẹ̀ àwọn ọ̀fọ̀ lọ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnìkan ló ẹ káàbọ̀ ẹ jókòó wọ́n ń bọ̀ káwọn èèyàn wá wọn jókòó káwọn èèyàn wá kóra wọn jọ sí makanin khasin láàyè kan tá a ti múlẹ̀ kàdáàrí bóyá nílé ni awìlì bá rọ̀ tì tàbí ní àwọn ọmọ sí àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹ máa lọ́bẹ̀ ṣẹ̀ǹkó lè jẹ́ pé àfa ńlá ni sọ́kọ mọ́ṣáláṣí kó tó kàn ní àwọn yẹn bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí káwá lọ rọra wàjọ síbẹ̀ káyọ̀ á sì báyìí káyọ̀ tẹ́lẹ̀ mi ò gbẹ́nu lọ kẹ́nu ìyẹn ò bá sún náà mu. mo rò pé àjọ mi yé ẹlẹ́ẹ̀kejì ẹ̀dákun ẹja gbọ́ o ẹlẹ́ẹ̀kejì wá sí wípé àwọn fámìlì òkú gan-an ni ó wà gbé òróró kaná wọ́n mọ̀ wá di mọ́sá tàbí wọ́n gbé epo kaná wọ́n mọ̀ wá dín ká tàbí lẹ́yìn òní kakọ́ oríṣiríṣi oúnjẹ wọ́n wà pẹ́lẹ́gbẹ́ wọ́n tún máa sọ. Ah, ọmọ ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà o ẹ̀yin bàbá òní bàjẹ́ ẹ̀dẹ́wò lọ́rọ̀ yorùbá tó méjèèjì yìí kọ̀ bá mu ẹ wá máa gbọ́rọ̀ o torí kí bá a ṣe sọ lásán ẹlẹ́mìíràn ẹ̀rọ níjọ kí náà ń sọ. jarir bin abdullahi al nke na àwọn sàábì ànábà muhammad sallallahu alaihi wasallam jarir bin abdullahi al-bajali ìkànnà àwọn sàábì ni ó ẹ̀rì kí wọ́n kọ̀ rọ́dí aláhù àni òfọ́lọ̀ yọnu sí na ní kú náà ó dò nínú rí wáyà mi sí wípé kí nìkan náà lè ṣe máa ilà àìlèmọ yìí kí ká lọ tú ẹsẹ̀ jọ sílé àwọn òkú ká lọ tú ẹsẹ̀ jọ síbẹ̀ wà sọ ní àtàtọ̀ àmì àti mímọ dáná oúnjẹ bá dàdá fún nìyí lẹ́yìn tá a sìnkú tán mínà àṣà nínú mímọ pariwo mímọ gbẹnu òkè tá a àwọn ṣùgbọ́n nìyáhà ìwọ ni ó nínú nìyáhà tá ànábì kọ ara rẹ̀ láti kí ni òun láka sí ṣé kí ni ẹ kílẹ̀ wa so ta ló sọ̀rọ̀ sábì ànábì àwọn ọmọ so ọ̀rọ̀ Imam Nawawi àtàwọn àfáà mi náà ó wà ń bẹ tí ó fi jọmọ́ mọ́sálà yẹn pọ̀ kí wọn àfi báyẹn bákan náà nínú nǹkan tó ẹ̀ka mà nípa táàfíà ó ní kí wàá ń nàmà sunnatu nítorí bá sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam an yasna'a aqriba aqriba òní ẹ̀gẹ́ sí aqriba aqriba àní àlọ́wọ́ síbi aqriba al-mayyiti wa jiranu ẹ̀rí pé àfòyàn gan di oyè ayé pé rọ́fùlù ẹ̀kọ́ rẹ̀ bí ahli al-mayyiti tọ́ àmà ń yóò àwọn tí wọ́n di alásùnmọ́ àwọn tí wọ́n já lábàájé òkú tó kù àwọn lẹ́yìn kan já lóúnjẹ kán lọ máa gbé fún àwọn tó kù kán fún wọn lóúnjẹ tí ó yó wọn torí bàánújẹ́ tí ọba wọn ò ní jẹ́ kí wọ́n lè gbóúnjẹ kaná ṣùgbọ́n láyé òde òní bí gbàgbà èèyàn ti ń retí kéèyàn kù kápá báwọn ti lọ máa rèé wọ́n ti lọ máa dà àwọn ọmọ ológun ti máa fi ọkẹ́ ní bàbá òun kú o ṣe ẹ ti gbọ́ àpòsífóònù ah, ah, ẹ o àdájọ́ ah, sí o àṣẹ ni o ẹ bá ń pè iye ẹgbẹ́ ẹ bá ń pè gíní pápápá yóò di mọ̀ pé torí wọ́n dá two two thousand kan àmàlà méjì ẹran kan àti mọ́ọ̀tì kan two two thousand two two thousand tí èèyàn bíi hundred náà bá dà yóò ṣe bí àbí òní ṣe mẹ́ yóò sì gbóńlù yóò tó jó àwọn mẹ́fọ́ máa mú jẹ́ kódà òkú tó kú tẹ́ ẹ̀gbókò rẹ̀ ní tẹ́ ẹ̀ mọ̀ rí wọ́n wà gba fídì wọ́n wà sí fọ́tò rẹ̀ ẹ wà mọ̀ pé tó ń tiẹ̀ lọ́mọ tó tó báyìí ó sì kú láwọ́tẹ́ẹ̀kì tí wọ́n tètè owó san àwọn èèyàn sọ pé tó bá ṣe wípé Yorùbá náà ló sọ bẹ́ẹ̀ o ní kí bá a ṣe máa ń ṣe òkú òkú bá a ṣe máa ń péjọ ṣe là á máa ń péjọ tọ́jú ẹ̀ ní bóyá kì bá ṣẹ̀mí tó báyìí kébìrì ẹ̀sìn làá máa ń péjọ láti tọwọ́ ju ẹ̀ bóyá ìbá tún jẹ́ pọ̀ díẹ̀ sí. ẹni jẹ́ ẹ̀ ní jẹ́kẹ̀gbọ́ kí bàbá kan bẹ́ńbì kan ẹ̀ kó ẹ̀ jẹ́ ní màbó yóò léyìn àbí ò léyìn àwọn ọmọdé ọkàn máa wá lẹ́kọ̀ọ̀kan àwọn màmí ìgbọ̀n ò ní wá mọ́ níjọ́ tó bá kú báyìí táwọn yẹn bá yadé tí ṣé bàbá òun ṣé kó léyìn pápá àpárọ̀ ti lọ sanwó abdullahi ibn jaafar ta sọ lẹ́ẹ̀kan ó ní lámà já àná ayò jaafarin fẹ́yìn àkótìlá nígbà tí wọ́n túfọ̀ jaafar nígbà tí wọ́n pa sójú ogun kọ́lá nàbí sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam sọ pé isma'u li ali jaafarin ta'ama ẹ̀sí oúnjẹ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sí oúnjẹ fáwọn fámìlì jaafar fọ̀fọ̀dẹ̀ àtàhùn amrun yashghaluhum nítorí bá wọn nípa àwọn ka. nítí ọkọ̀ àìrọ̀jú bá wọn lọ bá wọn àtàhùn máa yẹ̀sọ̀ bọ́ọ̀lùkùn tó bóyá bá nàbí sọ́ọ̀lá àléwà sọ́ọ̀lá máa bó ti sọ nìyẹn ẹjá fẹ́lẹ́ gbẹ̀yìn nítorí àsìkò wọ́n yóò sàhábù mọ́sàúrà sí ìyẹ̀ tí mi wà ní kọ́lọ́ mọ́ tó tí yẹn bá débi tí ìyẹn ti lọ kọ́ lóko àwọn máa rẹ̀ kéékèèké tí yẹn bá rí Uh, abdullahi ibn jafar onye ní láwọ̀rọ̀ ni wa wà kọ́sìmù kọ́sìmù ọkọ̀ na. Wa ibn abbas àti ubaydullah ibn abbas Wa nahnu sibyan ọmọ kéékèèké ni wà náà láàbù à ń iz marra an sallallahu alaihi wa sallam ala dabbatin anábìgùn kan kọjá fa qala irfa'u hadha ila bani fa hamalani amamahu mi

bó ṣe gbé kọ́sùmù yẹn òfin gbé ilẹ̀ ànámísọ́lá alẹ́ ọ̀sọ́lá ń gbé ilẹ̀ ẹ máa wọn kankan tó ṣẹlẹ̀ mẹ́rin súnmọ́ máa sọ àlàárọ̀ sí sàràsà abdullahi yẹn ànábì wa fọwọ́ pa lórí lẹ́ẹ̀mejì ànámísọ́lá alẹ́ ọ̀sọ́lá ń fọwọ́ pa lórí ṣé ẹ náà ti hadith ẹ̀ kan náà ti mọ̀ sọ. wàkọ́ọ́lá kò lámà máa sọ̀hà lójú ìjọ táwọn ẹni tí ó bá sàmójútó ọmọ yìí lẹ́yìn ìgbà tí jáfàrò ti kú ọlọ́run bàbá ṣe o ẹ máa wò kò síbẹ̀ fún kọ́sìmọ̀ sálàyé mi di kò síbẹ̀ fún kúlìtì ilẹ̀ abdullah ó ní ẹni tó ń gba hadith àti mọ́ sọ fún abdullah kì í máa fà á là kọ́sìmọ̀ kí ló ṣẹlẹ̀ sí kọ́sìmọ̀ ó ní oṣù tó ṣe fìdá ó náà padà kó sójú ogun kò náà dára púpọ̀ tó fìdá so kò yé báyẹn ọlọ́run bọba tó láàrẹ́ ga ló mọ̀ jù ẹ̀rí pé yẹn lànà ìbìnrin ṣàlàyé wípé

báwo bí látọ̀ sáré sọ ní kékeré bọ̀ ẹjá kàánú tíra náà ọlọ́run bá kọ́wọ́ láti bẹ̀rẹ̀ kójó sáǹfà ní fẹ́ntì ń sọ àtàlátà ní هذا وصلى الله على محمد وعلى اله